èmi ni alhaji ganiyi oyeyemi akínpẹ̀lú ògúnjìmí ajagajigi ògùn. ṣé ọ̀hún bàbá owó tán kí n fún yín nìyí seventy one thousand ló wà níbí àwọn méjì òun náà ni kí n fún yín ẹnìkan ni kí n fún yín ní thirty one thousand ẹnìkan ni kí n fún yín ní forty thousand wípé àwọn sì ń gbádùn yín o lónìí bàbá ọwọ́ yín ò ní gbẹ o àṣẹ o ọwọ́ yín ò ní mọ́sálẹ̀ àpò àṣẹ o ìbànújẹ́ ò ní kàn yín àṣẹ olúborí láwo òde ìdó ọ̀pá yẹ̀yẹ̀ méjì àwo òde ìbàdàn ọ̀rọ̀ fíkanfíkan inú abíwekú ní gbé abíwekú kún ọ̀rọ̀ ọ̀rọ̀ fíkanfíkan sọ àwọn ọba wa náà wọn ò mójútóró ara wọn ọba mi ọwọ kò bí yóò pọ̀ balẹ̀ o ọba míì sì wè nínú ọba tọwọ pẹ̀bí ọ̀pọ̀ mọ́ tí wọ́n bá wá ti dórí àga tán wọ́n sọ pé àwọn òpó ìsà àfi Jésù. gbogbo àwọn ọba tọwọ ìpèbí kọ̀pọ̀ mọ́ téèyàn kan bá débẹ̀ ìṣesí òsì á máa ṣòro o ìṣesí òsì á máa ṣòro o. ẹjẹ́ gbogbo ẹ̀ kó lè dùn sí ọ̀gbẹ́ a máa sọ òye. síbẹ̀síbẹ̀ tó wá yorí bẹ́ẹ̀ ọba àlù ní nígbà tó ẹ ti ẹ ti fi nǹkan gbàgbé ìṣẹ̀sìn. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó jẹ́ kọ́jọ́ òní kó tún ṣojú wa lẹ́nu lọ́ọ́lọ́ ìbẹ́ẹ̀ bá gbàgbé mo wá síbí láti wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ráńpẹ́ fún yín àwọn olólùfẹ́ yín inú wọn sì dùn láti rí yín wípé ah bàbá ẹ̀ tún rèé ó tọ́jọ́ mélòó kan táwọn ti gbúrò yín gbogbo ohun tá a bá ń ṣe ká sáà máa ṣe dáadáa àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run lódùmarè bàbá wá tí mo wá wá síbí lónìí àwọn olólùfẹ́ yín tí wọ́n wo fọ́nrán tá a kọ́kọ́ ṣe wọ́n ní kí n béèrè ìbéèrè bíi mélòó kan lọ́wọ́ yín ṣùgbọ́n ká tó tẹ̀síwájú lórí ìbéèrè ọ̀hún mo fẹ́ kẹ́ ẹ tún kọ́kọ́ bá mi sọ orúkọ yín káwọn èèyàn ó lè mọ̀ wípé ẹ̀yin náà ni. èmi ni Alhaji Ganiyu Oyeyemi Akínpẹ̀lú Ògúnjìmí Ajagajigi Ògùn fìlà kando nípàǹkan ọ̀wọ́ ọmọ lórí onípàn méjì àjòrí ọ̀tún lọ ìgbèrí àbìsọ jẹgẹnì bó ṣe mí ní bó ṣe méjì oromọdé òní dára títí ọmọ nìyí ọ̀rọ̀ iní tẹ́wúrì ọ̀rọ̀ tẹ́wúrì èmi lọ̀gbàgbà lagọjá àlù àṣejù bàbá ojú akíkàkà kọlọ́rọ̀ gbọ́ bọ́lọ́rọ̀ bá wa gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ ó ṣe èmi ni o ògúnjìmí rí o kọ́lọ̀ máa pa wá kékeré. ẹ ṣeun gan bàbá wa àwọn tó wo fọ́nrán wa wọ́n rán mi sí yín méjì nínú àwọn olólùfẹ́ yín wọ́n rán mi sí yín wọ́n ní kí n fún yín ní nǹkan kó jẹ́ bíi kóríyá fún yín láti tún lè máa ṣe dáadáa sí ju ti tàtẹ̀yìnwá lọ ah, ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ kí n kọ́kọ́ fún yín ní nǹkan tí wọ́n ní kí n fún yín ọ̀hún kí gbogbo wọn sì rí wípé bí wọ́n ti rán mi òun náà ni ah, mo jíṣẹ́ ọ̀hún bàbá eh, owó tán ní kí n fún yín ní seventy one thousand ló wà níbí àwọn méjì òun náà ní kí n fún yín ẹnìkan ní kí n fún yín ní thirty one thousand ẹnìkan ní kí n fún yín ní forty thousand wípé àwọn sì ń gbádùn yín o ò ní bàbá. tó ọwọ́ yín ò ní gbẹ o. àṣẹ o. ọwọ́ yín ò ní mọ́sálẹ̀ àpò. àṣẹ o. ìbànújẹ́ ò ní kàn yín. àṣẹ. olúborí lawọ òde ìdó ọ̀páyẹyẹ méjì awọ òde ìbàdàn ìṣúrò ní dọ́jà òkúta awọ òde mòjídí ṣoṣo ọwọ́ làá kà kùrùkẹrẹ làá bàtà ìlú tí gbogbo yín bá dé ẹ máa jẹyàn ni adébáfún kúkúǹdù kú ọlọ́jà re gbogbo òun rùkẹ̀rẹ̀ tí sọmọ olókùn sì ní adé tó bá yẹ rùkẹ̀rẹ̀ tó dẹ̀ rùkẹ̀rẹ̀ tán ìrùkẹ̀rẹ̀ ọ̀dẹ̀ ni àgbéjó ìrùkẹ̀rẹ̀ ọ̀dẹ̀ ni àgbéyẹ̀wò àgbéjó ńlá àgbérò ẹ̀sìn àgbéyẹ̀wò ń ti rùkẹ̀rẹ̀ ìrù lájá fi ń yọ̀mọ́ lówó rẹ̀ èsèse mọ́ni tí fífowó ajé kan ni yọ fọwọ́ ajé kan yín o ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò nítorí pé ifá kan ní kíkú ọmọ pẹni tí ń dáni lóró àrùn ọmọ sẹni tí ń wuni níwọ ìkà ká dẹjúlẹ̀ ká wòran ká ríra borí bá pẹ́ títí orí ìdìre ni mọyẹ ni wọ́n dífá fún wọ́n ti bí mọyẹ ń dòrò àwùsí o ó tún lọ́kọ ń dòrò àwùsẹ àṣemọrí lọmọọmọ wà lọ orí ní bá ní gbébi gbogbo ológun bá ń wí ogún bórí ọba ti padà lẹ́yìn ẹni kìràkìtà wọn pin àtẹ̀lénímọ́yà orí dákun má padà lẹ́yìn orí ò ní padà lẹ́yìn yín o bọ́lọ́rọ̀ ń wí ọ̀rọ̀ bó ni bàbá ń wí gba bórí ọba ti padà lẹ́yìn ẹni àní kìràkìtà wọn pin àtẹ̀lénímọ́yà orí má padà lẹ́yìn mi àtàrí ògbéwájú ojógun ọ̀gbẹ́yìn ìyá wa bí àwọn sì ti sin bí wa o bàbá wa bí àwọn sì ti èèyàn tó bá níbi ọmọdéyìn lẹ́yìn wa tòtí ibi ni ọmọ lọ o ẹfun ìta kankan kú oṣù ikú wàrà rọrùn ọmú ìsí lọ láyọ̀ obìnrin ìgbẹ̀yìn ọ̀rọ̀ di bá mi ikú àtàpàtà ikú òbí àpòbí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ń lobì ìkúlé àsáré kọ̀ọ̀tà ní ọ̀pọ̀ àsáré yín ní ọ̀pọ̀ yín dànù gbogbo ẹni tí ó bá ń bínú yín pátápátá gbogbo wọn ni ó kù bá já tí kú tó ń dògbòrò yóò kù bá gòtà tí kú tó ń di bọ̀lọ̀bọ̀lọ̀ yóò kù bá di ògògó tí kú tó ń dàgádọ́ ọwọ́ rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run, ẹ máa rí sí ni o. Yóò wá wọlé Ọlọ́run bàbá, Ọlọ́run kọ̀kọ̀, ọba arúgbọ́gbọ́ ọ̀nà, ọba bòrúru ọ̀wọ̀, ọba alágbára aná, ọba alágbára ògo, ọba ẹ̀bẹ̀ gbogbo ètùtù, ọba ajókòólẹ́rọ̀, ọba ọ̀rẹ̀kẹ́tì ọlá, ọba ọ̀fàlà lọ̀rọ̀, ọba yẹ̀dẹ̀yẹ̀dẹ̀ lówó, ọba yẹ̀dẹ̀yẹ̀dẹ̀ lọ́lá, ọba gbọ́lágorí ọlá, ọba níyànúyànu, ọba lófìríǹfé, ọba lọ́fẹ̀rẹ̀gẹ̀gẹ̀ Ọbanitìbútòró, ọba níjẹyọ-ǹjẹyọ, ọba làbọ̀-ń-febọ̀, ọba dáni, ọba gẹni, ọba jíni, ọba gbani, ọba pani, ọba tí í yẹpẹrẹ alágbára lójú alágbára tálágbára ò ní kú, ọ̀nìkan lolójú kan ṣoṣo tó kárí ayé o, òmìnìmìnì tí í mìlú tìtìtì, wọ́n lÉlédùmarè ń bọ̀ lẹ́yìn rẹ̀, ò ń wẹ̀yìn, tí ì léni ó tó múni kò ní léyín ẹ máa rí ṣe o wọ́n fún mi ní seventy seventy one thousand seventy one thousand pẹ̀lú ògbó ọlọ́run ògbó ọlọ́run orí tẹ́yìn náà rò kàn ọlọ́run ọ̀dàrí ẹ̀ sí o ọlọ́run lówó tó bàbá o ọlọ́run lówó tó bàbá kò tún ṣe lómi mọ́ o ọlọ́run lówó tó bà kò tún ṣe lómi mọ́ o ọlọ́run lówó tó bàbá mo dúpẹ́ o o jíṣẹ́ o àánú ọlọ́run yóò máa dé bẹ́yìn náà o àwọn míì náà wọ́n di pé olóòótọ́ lélẹ̀ àwọn olóòótọ́ míì náà tí wọ́n bá fi nǹkan ránṣẹ́ sí i yóò máa fi jíṣẹ́ ọlọ́run ó dò tí yín o. ẹ ṣe bàbá wa wọ́n wá ní kí n bi ní àwọn ìbéèrè kan wọ́n ní kí ló ṣẹlẹ̀ tó jẹ́ wípé ó tọ́jọ́ mẹ́ta kan tí wọ́n ti rí yín lórí fọ́nrán gbẹ̀yìn pé kí ni tó ṣẹlẹ̀ ṣé àgbà ló ni àbí kí ló fà á. èé ṣe pé àgbà o torí pédépédé yàtọ̀ fún pédépédé pédépédé yàtọ̀ fún pédépédé ọ̀tọ̀ lẹ̀já ọ̀tọ̀ lẹja owó ẹ̀já ò jowó ẹja owó ẹja ìjà ní í dábọ̀ gbogbo ohun téèyàn bá ń ṣe ọ má fàṣejò kan ni bí mo bá lọ sí location màá tètè padà níjọ́ kejì ni èmi ì pẹ́ a tún fẹ́ ṣe fíìmù kan láìpẹ́ à ń pè ní kírìjì wọ̀ọ́ um ọjọ́ wulẹ̀ barrister ọjọ́ wulẹ̀ nni kódà a ti ṣe audition rẹ̀ ní um iléṣà láìpẹ́ yìí timothy hart ńbẹ síbẹ̀síbẹ̀ um gbogbo rẹ̀ náà ni ó sì di òun láìpẹ́ yìí tí a bá jọ tán. ìbéèrè lórí títàwọn ọba wa ohun tí kò bójú mu òun ló kù tá à ń gbọ́ lóde òní bíi ká gbọ́ pé wọ́n jí ọba gbé àbí wọ́n yìnbọn pa ọba kan odidi ọba aládé nílẹ̀ yorùbá kí lè rò pé ó ń fa àwọn kinní yìí kí lọ́nà àbáyọ wà. ọ̀rọ̀ fíkanfíkan inú abíwekú ní gbé abíwekú kú ọ̀rọ̀ ọ̀rọ̀ fíkanfíkan sọ àwọn ọba wa náà wọn ò mójútóró ara wọn àádáadáa téèyàn ò ní da nǹkan kan. ọwọ́ wọn ní ń fa o torí ìgbà kan wà tá a wí pé bàbá wa àgbẹ̀kún wa o bàbá wa àgbẹ̀kún wa ìfẹ́ ò sí mọ́ láàrin ọmọ Odùduwà bàbá wa àgbẹ̀kún wa ni là máa sọ ń gbà náà a tún máa wá sọ pé ìkan parapọ̀ ìkan máa lé àgbàrá parapọ̀ wọ́n dòkun Yorùbá parapọ̀ ó dòun. ọba aládé ẹ mà gbọ́rọ̀ wa o ẹ̀yin yòókù ní bàbá wa ẹ̀yin la rólé wa o gbogbo ohun tá a máa kọ ńgbà náà nù pé ẹ̀yin ni bàbá ẹ̀yin náà là á sì máa rí bá ṣùgbọ́n ohun tó fa ìyà ni pé nígbèsí ayé ìsìn ọba mi ọ̀wọ́ kò bí yóò pọ̀ bá lòun ọba mi sì wèé nínú ọba tọwọ pẹ̀bí ọ̀pọ̀ mọ́ tí wọ́n bá wá ti dórí àga tán wọ́n sọ pé àwọn òfó ìsà àfi Jésù àwọn kan wà wọn nílẹ̀ Haúsá ni wọ́n ní àwọn ò tiẹ̀ fẹ́ kí Yorùbá dé adé mọ́ wọ́n sì mọ̀ wípé adé àrè nílé Ifẹ̀ ọ̀jájá um hmm. àpọ̀lù pọ̀tẹ́ um eh, bàbá mi ń bẹ láàyè ibì kan bí ọba jẹjẹrẹ bí ògùn ara ògùn ò lè yankan bí ọgbẹ́ onílù ọmọ abèrè ọ̀tẹ̀ àwọn ń bẹ láàdúgbò àwọn ọba ní í ṣe àwọn kan náà wà tó ṣe pé àwọn ni àdàgbà àdàgbàgùn mi gàrà mo gbórí orókè mo yọ màrìwò ọ̀pẹ mẹ́fà àdàgbà lòun ọmọ nítorí sí sanwó mọ́tò dí ọ̀sán mọ́nà bí ìbáka ìdá rẹ̀ jòrè lápọ̀ pọ̀ àdàgbà lòun ọmọ mi ìjútì ni ò sí mọ́ àdàgbà ló mú kò ti bàbá ẹ̀ lọ lọ́dún méjì kí ó yẹnu nù ní ìgbà fáìdà rẹ̀ ju náírà ọ̀nà ìlápọ̀ àti àdàgbànù fún un. àwọn kan náà tún wà ógìtì ògùn irú òdì àtúrí àlùkù tó máa já àtòrí ọ̀hún ẹ̀wọ̀gbọ̀ àdàgbà àwọn ní létò òkè àróore àlùkù kò tí ì gùn lágbe ọ̀túnla dèmìíràn ọ̀dọ́dọ́ Ọ̀sínládé Àlùbọ́sà Àdàgbàsókè Adégbé Adédèlé Àdòsà àwọn náà tún wà ńbẹ̀ nínú ọ̀fẹ́ náà, ṣó ti yé yín. Àwọn kan náà tún wà tó ṣe pé pé wọ́n kọ àwọn wọn ò kọ àṣà Yoòbá kí wọ́n má fewé bòó, náà ni gbogbo ẹ̀ fi ń dùn. Ńgbà bàbá wa tún wá ń ṣe ìgbà tí ó bá Ọlọ́jọ́ yóò tún kó àwọn ìwé jọ lèmi fi máa ń pe bàbá wa ọ̀jájá ní bàbá ìwé bàbá ìwé lèmi máa ń pè wọ́n. Lóòótọ́ n ò rí wọn rí o ṣùgbọ́n tí mo bá ti gbọ́ báwọn èèyàn mọ̀nàmọ́ná tó ń lọ ọ̀dọ̀ bàbá èwe torí wí pé ó kó ìfẹ́ mọ́ra ṣó ti yé ẹ sọ fólúgbọ́n ẹ sọ fárẹ̀sà ẹ̀sọ̀ fọ́ràngún lè là ẹ jẹ́ á kóra wa mọ́ra torí pé a ti kọ́lé ọgbọ́n a ti kọ́lé òye a sì ti kọ́lé ìmọ̀ràn ìgbà tí ọ̀jájá apọ̀gunpọ̀tẹ̀ dé ìlọ́kọ́lé ìfẹ́ o ìfẹ́ ló sì ṣe pàtàkì ṣùgbọ́n níbi tí ẹ tì mí sí pẹ̀lú àwọn ọba yìí òun ni pé gbogbo àwọn ọba tó wọ ìpèbí pọ̀ mọ́ téèyàn kan bá débẹ̀ ìṣesí òjì á máa ṣòro o ìṣesí òjì á máa ṣòro o ẹjẹ́ á ṣe gbogbo ẹ̀ kó lè dùn ìṣesí ògbé á máa ṣòro àwọn kan wà ní ìṣesí òsì mọ́ ìṣesí sì ló gbé wọn débẹ̀ irú ilé olúwawo ọ̀gbàgbà làkọjá àlọ́ àṣejù bàbá ọjọ́ akíkaka kọlọrọ gbọ bọlọrọ ò bá gbọ kẹni bàbá ọlọrọ ó sì ibi wọn tí wọn ò pẹbí ń jọhún wọn ó lòjọ méje kí wọn tó lè lọ àfin kò sí bẹ́ẹ̀ mọ́ àní gómìnà ni ó tàn máa yàn lé wọn lọ pé n táwọn ń fẹ́ ni nǹkan ẹ dákun ẹ wò ẹni tí ẹni tí ò jẹ nǹkan kan tó lè kú dandan ni bẹ èèyàn tí bá sì ń jẹ̀wọ́ àdàlú tẹ̀rẹ́tẹ̀yẹ ọmọ ìyá jẹ ti jiyàn ti ń sunkún lọ àwọn ọba wa ní kí wọ́n kí ẹ sára o torí pé tẹ́ ẹ bá ti jọba odijọ́ tí ọba bá wàjà kéèyàn tó mọ̀ pé ẹni ni ṣùgbọ́n àwọn gómìnà àti gómìnà ọdún mẹ́rin ni ò ní tiwọn ẹ̀yin ni kẹ́ ẹ kíyèsára ibà àwọn ọba kan wọn ni wọn jí gbẹjọ ní kan lọ hmm. síbẹ̀síbẹ̀ sọwọ ayé orí bẹ ọba àlù ní ẹjẹ àjẹǹkánú hmm. àìjẹǹkánú nígbà tó ṣe pé ẹ ti fi sẹsílẹ ẹ ti fi nǹkan kan lẹ ìlọfà ẹjẹǹkánú ẹjẹǹkánú ẹ má gbàgbé ìṣẹ̀sí torí wípé lóòótọ́. ọlọ́run wà ẹ dákun ẹ̀yin lọ́ba lọ́ba ẹ má gbàgbé ìfẹ̀sẹ̀ o ẹ má gbàgbé ibi àti wà o nígbà tá à haúsá àwọn haúsá náà ti ti hàn lọ́tọ̀ ṣùgbọ́n yorùbá ẹ dákun nígbà tó ṣe pé ń dé hmm, ẹ wo tìlú òṣogbo torí kó ẹ wo tìmì àgbàlẹ ọlọfà àna ọlọwọ ẹdọ kò ti torí ẹ kó fi ṣàgbọ lẹ o lẹdẹ o ẹ dákun gbogbo yín pátápátá ẹsìn tẹ ẹ bá bá ni kẹ ẹ sìn o torí pé orí ọmọ àbòsùn àtàrí ọmọ àbògbé orí bá mo bòsùn àbátúnlẹ ẹbẹsẹ ni ẹ dákun orí yín ò ní gbàbọdè ìṣẹdá yín ò ní gbàbọdè o ẹ túnra yín ṣe ẹ ṣé bàbá wa nígbà tẹ́ ń sọ̀rọ̀ ìpèbí lẹ́ẹ̀kan ǹjẹ́ ẹ lè bá wa sọ àwọn nǹkan díẹ̀ tó ṣe kókó tí ó jẹ́ wípé ó ṣe pàtàkì tí ọba fi gbúdọ̀ wọ ìpèbí kí ni àwọn ọba máa ń ṣe nípèbí yìí. tí wọ́n bá ti fẹ́ wọ mú ọba pẹ̀lú ifá ifá ní ìyàn ọba o torí kìí ṣe ọba kan o wọ́n lè pọ̀ ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá ti yàn ó ní pàtàkì. Tọ́lọ́run bá wá ti yan pé ìwọ lọ́ jọba, wọ́n wàá lọ ṣe àwọn ètùtù kan tí n gbọdọ̀ dárúkọ, àwọn náà ti mọ̀. Ẹ̀yìn ìgbà náà ni yóò tó wọ ìpèbí. Tó wá wọ ìpèbí tán tán, tó bá ti wá kúrò nípèbí, yóò wá lọ sí ààfin. Ibẹ̀ wọn ó ti wá jáwé lé e lórí, yóò tó di kábíyèsí ṣùgbọ́n nísìnyí kò sí bẹ́ẹ̀ mọ́ àìmọye kò sí bẹ́ẹ̀ mọ́ kò sí bẹ́ẹ̀ mọ́ o nísìnyí báyìí àwọn ẹlòmíì ó tiẹ̀ máa ba kábíyèsí lọ́wọ́ ni nísìnyí èèyàn báwọn nígbà obìnrin obìnrin obìnrin olóbìnrin tí kábíyèsí bá ń bà lọ́wọ́ tí wọ́n gé ṣé ẹ wá ní nǹkan ó ṣe dáadáa ní ìlànà ọdẹ Níbi obìnrin bá jókòó sí, ọkùnrin ọlọ́kàn ò gbọdọ̀ jókòó torí wí pé ó ti di èèwọ̀ nùun. Ọba ó jókòó tiẹ̀ lọ́tọ̀, òun lè kúnlẹ̀ kó kí kábíyèsí Ọlọ́run jókòó ni, kìí ṣe ibi tí ó jókòó sí náà ni kábíyèsí ó jókòó sí o. Yàtọ̀ fún kábíyèsí gan ìyàwó tí ìyàwó ń yàwó gan-an ó déèwọ̀ fẹ́lòmíì kó jókòó níbi tí ìyàwó oníyàwó bá jókòó sí ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ nísìnyìí wọ́n á ní ọ̀lájú ó ti dénú un ọ̀lájú ó ti dénú un kò sí ohun tá a lè ṣe mọ́ o ọ̀lájú ó ti dénú un. Ó yẹ kí gbogbo àti gómìnà o àti president o wọ́n máa wá bá ọba ní ìpè bí ẹ̀ní ní ilé rẹ̀ kì í ṣe pọ́ba ní ọ̀lọ́ máa bá àwọn gọ́fúnọ̀ nǹkan kan níbi ọba bá wọ́ bà ni gbogbo wọn ò lè bá ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ mọ́ nísìn nítorí wípé ìjẹkújẹ àti ni wọ́n ń jẹ nísìn tí ó bá ṣe bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ àti pé àwọn ọba kan náà wà tí wọ́n bá ti wọ irú náà lè wa yìí nísìn nílé olúawo abọ́dúnrìn nílùú ọ̀ṣọ́gbó bọ́bọ́ bàjẹ́ lọ́ṣọ́gbó yọ̀pọ̀ ìpèbí ní ọ̀dọ̀ wa ńbí kó tó lọ sí ààfin ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ mọ́ wọ́n pe nítorí pé gọ́fúnà ni ó fi hàn jẹ tí ò sì jẹ́ ó rí bẹ́ẹ̀ torí pé gọ́fúnà tiẹ̀ yóò lọ́dún mẹ́rin ní ọ̀lọ́ àwọn ni kánrin-kése tá à ń gbọ́kànlé tá à sì ń panlé dòní torí ọba ò ní nàrùkẹ̀rẹ̀ sí ni lọ́rùn kínú èèyàn má dùn ṣùgbọ́n nísìn kò rí bẹ́ẹ̀ fúnra wọn wọ́n lọ sàbújá wọ́n lọ síbì kan wọ́n lọ síbì kan tó ìṣe ọ̀yọ́ rí bẹ́ẹ̀. àwọn ọba kan náà wà tó ṣe pé mo ò ṣe ẹ̀fẹ́ rí òòṣà kankan mọ́ ìlú ìwọ̀n àní bẹ́ẹ̀ bá fún ẹ ní nǹkan gan ṣọ́ọ̀ṣì ni wọ́n ó ti lọ ni wọ́n ó ti lọ máa dúpẹ́ mọ́sílẹ́mù wọ́n ó ti lọ máa dúpẹ́ wọn ò ní wo wọn ò ní wo àkọsàjáyé àwọn mọ́ wọn ò ní wo nǹkan kan mọ́ lẹ́yìn wípé ni wọ́n sá lo ìgbésí ayé wọn ní tiwọn kí ọmọ wọn ó sì jẹyàn àwíjà alákàníṣẹ́numárànì kábíyèsí àníṣẹ́numárànì kábíyèsí o ìmọ̀lélẹ̀ jàjà ògùn o ṣẹ́numárànì kábíyèsí ìgbésí ayé wa ní tí ń fanu. ẹ ṣeun púpọ̀ bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún gbogbo ojú tó ń wù ògúnjìmí àjàgàjìgì ògúnfìlà kan di onípọ̀ngbọ̀n ọkọ̀ wọn lórí onípọ̀n méjì àjòrí ọmọ tuntun ìyèrí àbèsóyè ìgbò bó ṣe bí ní bó ṣe méjì òròmọdì òní dára títí ní kọ́mọ̀nì yọ̀rọ̀ ení teúre èjì teúre òróǹro ò ṣe é mu bí ẹmu ètútù ò ṣe é mu bí ọ̀gọ̀rọ̀ rọ̀ èèyàn tó bá dán wò ń wáyọ̀ náà fúnra wọn nu èèyàn tó bá tutọ́ sínú agolo kò ní lè gbé mu agangan tíyàn gan agangan tíyàn gan ọkùnrin bí àkọ́kọ́ pẹ́yẹ òròmọdì òní dára títí ọmọ nìyí ọ̀rọ̀ ọlọ́bọ̀ ọbẹ̀ dùn ọmọ ayín kínní bọmọ kèrègbè já kèrègbè so kèrègbè kó sógun ọba dẹrẹ lọba ọba tí bàrẹ ẹ wù. ẹ̀yin yín wá nílé lóko lódò àti lẹ́yìn odi ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa pátápátá àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ojú tẹ́ fi ń wò wá ojú ọ̀hún ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èmi Abíọ́dún Ọláwuyì ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín ònàrè òkìlẹ̀ àkọ́bù ti ń lọ kó góńgó ìdí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o gbogbo ẹni tí ó ṣọwọ́ sí bàbá wa adúpẹ́ lọ́wọ́ yín o ọwọ́ tí àpótẹ́ ti mú wú ọ̀hún Olódùmarè ò ní jẹ́ kó gbẹ o àpò sàṣàmùrà ò gbẹrí ẹ ní wọ́wọ́ tì nígbà kọ̀ọ̀kan iwájú lójúgun gbé iwájú iwájú lẹ́ẹ̀ máa lọ lágbára lọ́wọ́ Olódùmarè. Abíọ́dún ọmọláwùyí ọmọláwùyí bẹ́ẹ̀ ni oyin kú mọ́ mi lọ́wọ́ ìdààmú ìbọjọ́ kọ́ mọ́ yọ ìdààmú ìbọ̀rùn kọ́ mọ́ rà ìdààmú ò ní kàn ọ́ ayé là bọjọ́ ayé là bọjọ́ sí ayé là bá là pa ayé là fògìrì sí lọ ayé làwọn ọ̀tá rẹ̀ ọmọ ìfẹ́ ọlẹ́sẹ̀ ayé lọ ẹni tó bá ní òkú ìyá dà pa àti gbogbo àwọn tí wọ́n ṣẹ̀wọ́ sí mi lórí ètò yìí ìmọ̀ tó ń wá ẹlòmíì o èèyàn tó bá ní okú odò sì gbé lọ ìran kankan bá súlébè fi súbẹ lọ ọdọọdún sápóòrò ọdọọdún sàǹkógbàwẹ o yín ọjà gbàrẹ láìpẹ́ kódà Abíọ́dún Ọláwuyì hospital ló tún ti pè mí wá ní àbíbọ̀ ló ti pè mí pé kí n sá lè gbádùn ní pàtàkì káwọn ọdẹ rí mi lò pẹ́pẹ́, owúsarọ, àlùbọ́kùtà mẹ̀sẹ́ omi oko, gbogbo wa là á jọ lolẹ̀ ìgbókùtà kòtà o. Àṣẹ o. Ẹ̀yin náà ní ṣíṣe. Àṣẹ. Ẹ sì ní tìwà o. Àṣẹ wà. Lójú Elédùmarè. Àṣẹ o. Torí ipá kan ní ikọ́ ọlá kan gbà á, àgbààgbà kan gbà á, àbàìn ní ṣalágbẹ̀rẹ̀ ọ̀run, ọ̀rọ̀ ṣoṣo fàjè, ọrẹ̀dùn fárìrà, omi wípé wó fi lọ́sẹ̀ lọ́wọ́ yọọ máa fi sójú ọwọ́ rẹ pé àwọn ọ̀tá wa àrèrè ọmọ àfẹdùn ara lórí orí rí adébá fún àwọn àdìmọkìtì orúkọ tá a pè fún òkìtì ìpolẹ orúkọ tá a parùn adébá fún àwọn èèyàn ìyàmí òṣòròǹgà pamọ́ wà fún olókìkí òru gbogbo ẹni tó bá ní ká má débi ògo wa wà lókùú bá já ti kó tó jù lókùú bá gùn tẹ̀ tí ń kó tó jù lọ lọ́wọ́ ni lókùúbádé ògògó tẹkù tàǹgàrà um bíọ́dún ọlàwù ọmọ ọlàwùyí ọmọ abẹni torí ọkùnrin lórí ẹyẹ àgbààgbà lé lórí àwọn ọ̀gẹ̀dẹ̀ kátàpẹ́ káràpẹ́ ọ̀rẹ́ ni bàbá o gbogbo bí ọba takùngbé tó jagbòdì ni gbogbo ayé ó ti máa fẹ́ ọ torí àfẹ̀ká láyé fẹ́ràn àrànkáyé lọ̀run ń ràn nísinsìnyí máa ní jẹ́ kí fọwọ́ ajé kan wọ́n fọwọ́ ayé kan ọ́ wọ́n fọwọ́ ọlá kan ọ́ nítorí pé gbogbo ayé ló ní wàṣà ọ̀sán wọ́n ń wá ta wọ́n máa wọ kiri èyí mo wí lónìí ó dàṣẹ èyí tí mo wí lónìí ó dèjì ẹnu mi àṣẹ ẹnu mi àṣẹ èyí mo wí lónìí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ohun tó o bá ti wí yóò máa dùn àdọ́kàn àdọ́kàn lè rí ọlọ́run ẹ̀sìn ẹ̀sìn dùn yóò máa dùn ní ọ̀sẹ̀ gbogbo bí ẹ bá dé yóò máa rí bí ọ̀sẹ̀ wà agbákárí dúró finú igbó ṣe lé mm. òkìtì ọ̀gbọ́n wọn finú òkìtì ṣe yẹ̀wò inú igbó nílé yọ ìrìnàjò ilé àwọn èèyàn ní àgànyán sùn gbogbo bí ẹ bá dé ọmọ ìjọ àṣẹ wà. ẹ̀yin yẹn wa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o fún àkókò yín bẹ́yìn náà bá nífẹ̀ẹ́ láti ṣọwọ́ sí bàbá bóyá ẹ ní nǹkan tẹ́ fẹ́ fún bàbá ẹ pé èmi Abíọ́dún Ọmọláwuyì ẹ lè kàn sí mi lójú àwọn òpó social media mi pátápátá gbogbo tẹ bá sì fi ránṣẹ́ pẹ̀lú àṣẹ Olódùmarè yóò tó bàtà lọ́wọ́ àdúpẹ́ lọ́wọ́ yín o iná ò ní tán wọ yín o ẹ ṣeun gan ǹjẹ́ títí dìgbà mẹ́ta tó máa pàdé orí ń fáwọn o ẹ̀dọ̀ ń dùn gbọ́n òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan ìkó dídì mọ̀dẹ̀ kú rọ́jú ayọ̀ àtàlàáfíà tá à ń fi nílẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ńlá tó padà máa bára wa ire o.